mo kì í káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ọ̀làmìdí ọ̀làsànlóye lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìdùnnú ṣubú layọ̀ fún arábìnrin kan látàrí oore tí gbajúgbajà dj kupi ṣe fún dj kupi ló fi fọ́nrán fídíò kan tó ń jà rìnrìn sórí ìtàkùn ayélujára rẹ̀ níbi tí ó ti pàdé arábìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ tóbi tí ó sì fi ọ̀rọ̀ wá arábìnrin ọ̀hún lẹ́nu wò nínú ọ̀rọ̀ tí arábìnrin náà sọ ni dj kupi ti mọ̀ wípé ó fẹ́ lọ sí ilé ẹ̀kọ́ gíga àmọ́ kò sí agbára rẹ̀ nítorí bàbá rẹ̀ tó ti tàtẹ́rù nípa ọ̀rọ̀ yìí kò dùn mọ́ dj kupi rárá èyí ló mú kí dj kupi ṣe àdéhùn fún tóbi wípé òun máa ràn lọ́wọ́ láti ka ìwé rẹ̀ débi tí ó bá fẹ́ kàdé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ dj kupi lórí ìtàkùn ayélujára bẹ̀rẹ̀ sí fi àdúrà ránṣẹ́ sí wípé òkè òkè báyìí lọ́wọ́ àfúnni ń gbé òkè òkè lọ́wọ́ rẹ̀ á máa lọ. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ìlú Gbá ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti dá àwọn ènìyàn lẹ́bi tiwọn nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ìlúmọ̀ọ́ká olórin ẹ̀mí tí ó kú ní kòpẹ́kòpẹ́ yìí ìyẹn Ochinachi. Ó ní ìbẹ̀rù gbogbo ohun tí àwọn ènìyàn máa sọ ló mú arábìnrin tí kò fi kúrò nílé ọkọ náà wípé ó ti kú sára tipẹ́tipẹ́ látàrí èrò ọkàn rẹ̀ nípa ohun tí àwọn ènìyàn máa sọ nígbà tí ó bá fi ilé ọkọ rẹ̀ sílẹ̀. Èyí ló mú kí Olúwabùkọ́lá lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ wípé kí àwọn ènìyàn ṣọ́ ara wọn pẹ̀lú bí wọ́n ṣe ń lo ahọ́n wọn wípé òun mọ̀ wípé tí arábìnrin ọ̀hún ò bá kú tí ó bá fi ilé ọkọ rẹ̀ sílẹ̀ wípé oríṣiríṣi ọ̀rọ̀ ni àwọn ènìyàn máa máa sọ nípa rẹ̀ lórí ìtàkùn ayélujára ó wá gba gbogbo obìnrin tí ó ń kojú kan àbí ẹ̀kejì nínú ìgbéyàwó wọn bí Òṣìnà àti ṣe kojú rẹ̀ wípé kí wọ́n kúrò nínú ìgbéyàwó bẹ́ẹ̀ kí wọ́n má ro ohun tí àwọn ènìyàn máa sọ rárá àmọ́ o kí wọ́n máa ro ọjọ́ ọ̀la wọn. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbajúgbajà olórin ọ̀gbẹ́ni isi àti tẹ́mi ọ̀tẹ́dọ́lá ni ọ̀pọ̀ àwọn ènìyàn ti ń kí lórí ìtàkùn ayélujára kú oríire látàrí àwòrán tí ọ̀gbẹ́ni isi fi sórí ìtàkùn ayélujára rẹ̀ níbi tí ó ti fi òrùka ìfẹ́ sí ìka àárín tẹ́mi ọ̀tẹ́dọ́lá léyìí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ wọn máa ṣàdúrà fún wọn wípé ìfẹ́ wọn á dalẹ̀ o. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìlúmọ̀ọ́ká agbábọ́ọ̀lù super eagles ti orílẹ̀-èdè nàìjíríà ìyẹn Emmanuel Emenike ló fi fọ́nrán kan sórí ìtàkùn ayélujára rẹ̀ níbi t tí ó ti ń jẹ ìrora lórí ibùsùn tí ó wà ní ilé ìwòsàn ó sì ń bẹ ọlọ́run fún àlàáfíà Emmanuel Emenike ló kọ àròkọ kékeré kan sábẹ́ fọ́nrán fídíò rẹ̀ wípé ìrora tí òun jẹ yìí ti pọ̀ jù àti pé ọkàn òun ò fẹ́ gbé mọ́ léyìí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára máa bẹ̀ wípé kí ó má sọ̀rọ̀ bẹ́ẹ̀ wípé láìpẹ́ láì jìnà ọlọ́run amúláraya. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ó ti tó ọdún méjìlá tí mo ti kọ ọkọ mi sílẹ̀ mo kọ sílẹ̀ nígbà tí mo wà ní ọmọ ọdún ọ̀kànlélógún gbajúgbajà agbaninímọ̀ràn l lórí ọ̀rọ̀ ìbáṣepọ̀ láàrin ọkùnrin àti obìnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Blessing Okoro tí àwọn ènìyàn mọ̀ sí Blessing CEO ló sọ eléyìí di mímọ̀ lórí ìtàkùn ayélujára rẹ̀ nínú fọ́nrán fídíò kan èyí tó fi sórí ìtàkùn ayélujára Blessing CEO ní láti ìgbà tí òun ti fi ọkọ òun sílẹ̀ lòun ti ní ìsinmi tí ọkọ òun sì balẹ̀ ó ní ohun tí ojú òun rí nígbà tí òun wà ní ọ̀dọ̀ rẹ̀ òun ló jẹ́ kóun sàsálà fún ẹ̀mí òun eléyìí ló ṣàlàyé nínú fọ́nrán fídíò èyí tó fi sórí ìtàkùn ayélujára rẹ̀. I was twenty-one when I divorced. I got married at 18. Yeah, was very young. Divorcing was one of the toughest decisions I had to make at a very young age. But I did. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlúmọ̀ọ́ká òṣèré oyèdèjì ọláìdé ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣàfihàn ohun tí kì í jẹ́ kó ka àwọn àtẹ̀jíṣẹ́ tí àwọn ènìyàn máa fi ránṣẹ́ sí lórí ìtàkùn ayélujára ó ní láìpẹ́ yìí ni ọ̀kan lára àwọn olólùfẹ́ òun lórí ìtàkùn ayélujára fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òun wípé òun kì í ka àwọn àtẹ̀jíṣẹ́ tí wọ́n máa ń fi ránṣẹ́ sí òun débi wípé òun máa dá wọn lóhùn èyí ló mú kí ó fi àtẹ̀jíṣẹ́ kan èyí tí ó ti gbà lọ́jọ́ tó ti pẹ́ fi hàn àwọn ènìyàn wípé ohun tí kì í jẹ́ kó òun ka àwọn àtẹ̀jíṣẹ́ rẹ̀ o wípé ẹni yìí fi ọ̀rọ̀ kùgbákùgbé ọ̀rọ̀ ránṣẹ́ sí òun lórí ìtàkùn ayélujára Oyèdèjì Ọláìdé ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti dá àwọn olólùfẹ́ rẹ̀ lóhùn wípé ohun tí kì í jẹ́ kí òun dá àwọn ènìyàn lóhùn tàbí ka àwọn àtẹ̀jíṣẹ́ òun rèé o ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìlúmọ̀ọ́ká dẹ́rìn-pọ̀ṣónú Báyégún Olúwatóyìn ló fi fọ́nrán fídíò kan sórí ìtàkùn ayélujára rẹ̀ níbi tí ó ti rí olórin Tẹ́ní ó ní apanilẹ́rìn èèyàn àpọ́nlé àti èèyàn ìrẹ̀lẹ̀ ní Tẹ́ní jẹ́ ó ní Tẹ́ní ohun tí tí tẹ́ni ṣe ó ya òun lẹ́nu gidigidi ó ní nígbà tí tẹ́ni rí òun ó béèrè ìbéèrè wípé wòlíì ǹjẹ́ ẹ máa ń gbàdúrà fún mi ó ní ọ̀rọ̀ yìí bá òun gan èyí ló jẹ́ kó òun mọ̀ wípé tẹ́ni máa ń bò òun lọ lórí ìtàkùn ayélujára òun àti wípé tẹ́ni máa ń wo gbogbo fọ́nrán fídíò èyí tóun máa ń fi sórí ìtàkùn ayélujára bẹ́ẹ̀ náà ni wòlíì àròlé sì ṣàdúrà fún ni àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára fi ń fi fọ́nrán fídíò olórin ẹ̀mí Òchìnàchí tó papòdà sórí ìtàkùn ayélujára wọn níbi tí àwọn ọmọ olóògbé náà ti ń ṣàdúrà fún ìyá wọn tọkàntọkàn wípé kò ní kú pé á dàgbà á darúgbó nígbà tí ó ṣe ọjọ́ ìbí rẹ̀ ní ọdún tó kọjá èyí ló mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára máa ni àwọn ọmọ yìí máa wà báyìí ni wọ́n sì ń kí ìyàwó ìlúmọ̀ọ́ká òṣèré Ṣẹ́gun Ògúngbè tí ìyàwó rẹ̀ ń jẹ́ Àtinúkẹ́ Ògúngbè kú ayẹyẹ ọjọ́ ìbí èyí tí ó ṣe ní àná òde òní tí àwọn ènìyàn sì ń fi àdúrà ránṣẹ́ sí wípé á ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé nínú owó ọlá àti àlàáfíà. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní títí di àsìkò yìí ọ̀pọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára ni wọ́n kọ́kọ́ ṣe ọjọ́ ìbí tirẹ̀ ní àná tí ọkọ rẹ̀ sì ṣe tirẹ̀ ní ọjọ́ ti òní àwọn méjèèjì ló lo ìtàkùn ayélujára wọn láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún irú àǹfààní tí wọ́n rí gbà tí wọ́n sì tún dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ wọn fún kíkí tí wọ́n kí wọn àti àwọn àtẹ̀jíṣẹ́ tí wọ́n fi ránṣẹ́ sí wọn lórí ìtàkùn ayélujára bẹ́ẹ̀ náà lọ sì tún kí ara wọn kú oríire náà. kò ní ju báyìí lọ fún ajá balẹ̀ ròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára Ọlámídé Ọlásànlẹ̀ lórúkọ tèmi ó dàbọ̀.